ibi a ti rí tí ìkẹ́ ọlọ́run kò kẹ́ àwa náà níbẹ̀. ìdákejì rọmọgán lẹ́yìn ìdá alákọ̀ọ́kọ́ tó ti lọ inú ìdákejì làwọn yìí bí ọlọ́run bá kó jẹ́ kárí dáadáa ṣe bẹ́ẹ̀ nígbà tó bá di ìdá ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run kọ́dà tó kó mú wa kó mọ̀ jẹ́ kẹsẹ̀ wá kó la tóbi Allah subhanahu wa ta'ala lábala oore tó wà nínú oṣù alápọ̀nlé rọmọgán nínú ẹ̀ náà ni wípé ká jókòó ká gbọ́ àlàyé alukur'an èyí tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó sọ̀kalẹ̀ fún wa kàdùstúrì lahayat gẹ́gẹ́ bí principle rules tá a fi lu ayé wa kò sẹ́ni kankan tí ó mọ̀ gbọ́ alukur'an pẹ̀lú àgbọ́yé lọ́dọ̀ àwọn tó já sí pé àwọn náà wà nǹkan kan lọ́dọ̀ èyí tẹ́ fẹ́ gbọ́ ju pé kẹ́yìn tẹ́ ẹ fẹ́ gbọ́ náà kẹ́ ẹ gbọ́ àgbọ́yé kò sí bẹ́yìn ó ṣe máa gbọ́ tí èyàn ò ní máa dàgbà sí lẹ́sìn ọlọ́run àbí ọlọ́run bá aláṣọ ọ̀tara ló sàmọ́ ilé ọ̀pọ̀ kan wá tán níbi tí a ti ń sọ̀rọ̀ lánàá àwa tá a bá wà pẹ̀lú wa à ń sọ̀rọ̀ pẹ̀lú à ń sọ̀rọ̀ nínú sọ́rọ̀tù náà àyà twenty seven ibẹ̀ láti dákẹ́ lánàá ibẹ̀ náà ni a sì ti wá tẹ̀síwájú lè ní kí ọlọ́run bá aláṣọ ọ̀tara kò ṣe ní ọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa. Àyà twenty seven ìbẹ̀rẹ̀ lọ́ba tó sọ pé yá ayọ́ àlẹ́bí ilẹ̀ àmọ́nù látẹ̀dùkúlù buyutan ghayra buyutikum hatta tasta'nisu wa tusallimu ala ahliha la'allakum dhalikum khayrun lakum la'allakum tattaqun. Ẹ̀rí pé nínú ẹ̀kọ́ sọ fún ọ lánàá pé ẹ̀kọ́ ọlé òun náà ní pé tá a bá fẹ́ wọlé onílé àmọ́ ń sálámọ̀ àmọ́ ń kànlẹ̀kùn àmọ́ ń gbà yọ̀ǹda kéèyàn bá wọnú ilé tí ò bá kànlẹ̀kùn tí ò bá wọlé onílé bó ti yẹ kó wọ̀ wọ́n kàn lábùkù wọ́n á ní kò lẹ́kọ̀ọ́ àwọn àgbájọ wọ́n mú wákà jáde níbi ewúrẹ́ bá wọlé síbẹ̀rẹ̀ ni gbágùtàn bá wọlé ewúrẹ́ já wọlé ṣe bẹ́ẹ̀ rán ni bàbù tán já wọlé kò ní dóyà gbọ́mọ èèyàn já wọlé wọn ló gọ yẹ torí pé kò sí nínú ìwà ẹ̀kọ́ kó o fẹ́ wọlé kó wá já sí pé ó kàn já wọbẹ̀ náà ni àwọn àgbàlagbà àwọn bàbá rẹ̀ àwọn ìyá rẹ̀ tán kọ́ wa lẹ́kọ̀ọ́ wọn kọ́ wa báwọn mo sọ fún wa lánàá mo ní téèyàn bá níwà ọmọlúwàbí á pìtì ẹ̀ tí ò bá lẹ́sìn nítorí pé gbogbo tẹ́sìn pa wá láṣẹ pátápátá kẹ́ ẹ tó lè pèèyàn lọ́mọlúwàbí èyí tó pọ̀ jù lẹ́tìrí lára ẹ̀ gbogbo tẹ́sìn ni àgbọ̀dọ̀ yìí fẹ́ kàtà ẹ̀ ní ọmọlúwàbí so téèyàn bá fi wá jẹ́ ọmọlúwàbí tí ò bá fi ṣẹ̀sìn ó ṣòfò because gbogbo ìtàwọn èèyàn ń gbádùn lọ ayé tí wọ́n fi tí wọ́n fi gba ìròyìn ọmọlúàbí gbogbo àwọn nǹkan yìí náà òun náà lọ́lọ́run bá ní ká má débẹ̀ tá fi jẹ́ mọ́mì ni. so tó bá wá jẹ́ pé ò wá mutí ò jalè ò ṣàgbèrè ò ṣe rédèrèdè táwọn èèyàn máa ń ṣe yẹn ò tún wá jẹ́ mọ́mì ní débi pé ó wà tibẹ̀ láti jẹ́ náà sọ̀rọ̀ fún yẹn. so nínú tó dáa jù fún wa ni pé tá a bá nìkan tó bá jọmọlúàbí ká gbìyànjú bó o láṣẹ lépa ẹ̀sìn nígbèsè ayé rẹ̀ tó rọ́ lọ́mọlúàbí because ẹ̀sìn yóò jẹ́ kọ́mọlúàbí téèyàn bá ní kó nítumọ̀ níwájú ọlọ́run torí pé téèyàn bá wà nísìnyí tó já sí wípé kì í mutí kì í ṣàgbèrè kì í mú nǹkan ní nǹkan kì í ṣoògùn kì í rìnrìn kùnrin kì í ṣe jàǹdùkú tó bá jẹ́ mùmí ní a sọ pé tá a lò kórìí rẹ̀ ṣùgbọ́n tó bá gbé tí o bá fi ṣe gbogbo àwọn kan tá a kà yí lẹ̀ yìí tí o bá jẹ́ mùmínì síwájú rere fún kò jóríire fún un torí pé kò sí nínú ìlànà tọ́nà ọ̀fà aláṣọ adára tó ní káfíìn so torí ẹ̀ kùránì mọ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ o ẹ̀kọ́ lé ẹ̀kọ́ tá a pè lẹ́kọ̀ọ́ lé ó kéré nínú ẹ̀kọ́ kan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rò pé ẹ̀kọ́ lé ni bóyá mò ń ṣe bí challenge bẹ́ẹ̀ ṣe jókòó tẹ́ ń gbọ́ mi yìí ẹ ronú ẹ̀kọ́ lé kan tẹ́ ẹ rò wípé kò lè sí nínú ìtànàbí fún wa ǹbá parí ọ̀rọ̀ ẹ wá béèrè wípé ń tẹ́ ẹ sọ lẹ́ẹ̀kan mo ronú nǹkan báyìí sànàbí fún wa ronú ẹ̀kọ́ tó pé tó pé bá èèyàn tínú ó dùn pé ọmọ dáadáa yìí tí bá èèyàn tí pè yàn pé ọmọlúwàbí yìí ẹ ronú ẹyọ kan ká wá wò bóyá ànábì wa wàláhì gbogbo tó pè lẹ́kọ̀ọ́ ní kùránì kọ́ wa ànábì kọ́ wa wọn ló fi jẹ́ pé ó bú èèyàn kù téèyàn bá jẹ́ mùsùlùmí tí wọ́n bá sọ wípé kò wá lẹ́kọ̀ọ́ ó bú èèyàn kù téèyàn bá jẹ́ mùsùlùmí tó máa ń pẹ́ kò níwà because ẹ̀sìn tánà òfin náà nígbà Muhammad salam odidi nǹkan tọ́nà wọn bá gbé sínú ẹ̀ gẹ́gẹ́ ìwà wà mẹ́ ànábì tọ́nà òfin náà wà gẹ́gẹ́ tọ́nà sí wa gẹ́gẹ́ gẹ́gẹ́ òun gẹ́gẹ́ fúnra rẹ̀ mástà gbogbo ìwà tó dáa lànàbí ọlọ́run wá ròyìn rẹ̀ níparí ọlọ́run ní ìnàká làálà khuluqin adhim ìnàká làálà khuluqin adhim ìwà ànábì lèyìn ó mọ sọ ìwà ànábì lèyìn ó mọ wò ìwà ànábì lèyìn ó mọ kíyèsí ní gbogbo ògbésẹ̀ èèyàn àti gbogbo ìlọkábọ̀ èèyàn téèyàn bá jẹ́ mùsùlùmí dáadáa ọlọ́run bá ń sọ fún àlẹ́bọ̀ Muhammad sàṣálà ọlọ́run ní ẹ̀rí pé àkọ́yídà lọ́dọ̀ àwọn afáyẹ̀sìn dẹ̀ ni pé àlẹ́ amúrú ilà rọ̀ṣúl amúrún ilà ummati àlẹ́ amúrú ilà rọ̀ṣúlì amúrún ilà ummati àṣẹ tọ́lọ́run bá yí pa ànábì àṣẹ yẹn náà ọlọ́run pa àwọn àlíwùmọ̀ rẹ̀ àyàfi kárí ẹ̀rí tí ó sọ fún wa pé níbí yìí o ànábì nìkan lọ́wọ́ bá ń bá wí bẹ́ẹ̀ tí ò bá ti jẹ́ pé abárẹ̀rí tó establish pé ànábì nìkan lọ́lọ́run bá bá wí ajá sí pé gbogbo ntọ́nà bá ti pe ànábì láṣẹ ó pa oníkálukú wa náà láṣẹ gbogbo èèyàn tẹ́ bá fẹ́ jọmọ dáadáa lọ́dọ̀ òbí rẹ̀ ò fẹ́ jọmọ dáadáa nínú ilé yín lágboolé yín láwùjọ ibi tó bá rìn sí nínú ntá àmójútó olùkọ́ àlẹ́ Muhammad sara ọlọ́run aliyu ayọ́ alẹ́ bínú àmọ́nù ẹ̀yin tẹ́ gbọ́ lọ́wọ́ bá gbọ́ lódodo ọlọ́run bá mú bò yóò tán ó mú wá ní kíni ó mú wá ní nẹ́kàrà nẹ́kàrà sì ni ó mọ yóò fi ń dùn wípé èyíkéyìí ilé ẹ gbọ́dọ̀ wọbẹ̀ ẹ gbọ́dọ̀ wọlé ilé ẹ gbọ́dọ̀ wọlé ilé kankan èyíkéyìí ilé tí ò bá rí kó jẹ ẹ gbọ́dọ̀ wọbẹ̀ ọlọ́run bá ní ata testa ní sùn ẹ gbọ́dọ̀ àgbàyọ̀ǹda. E ẹ̀kọ́ káfẹ́ wọlé onílé kágbà yọ̀ǹda Islam nìkan torí pé gbogbo tó ń rẹ̀ rí kó fẹ́ sọ náà lábala wípé ìwà ọmọlúàbí òun náà bá Islam láyé Islam ló ṣáájú irọ́ ni pé ayé la bá fà ọmọ kan máa ń kọ́ pé ní ayé la bá fà àbí ayé la bá kì nìkan irọ́ ni àbáfáláyé anabi anabi adamu aleyhisselam kò bẹ́ẹ̀ nìkan kan tó ń dáfá anabi adamu ni àkọ́kọ́ èèyàn lórílẹ̀ ayé kò sì bọ́gi kò bọ́rin kò bọ́ omi kò bọ́ nǹkan kan Allah ló jọ́sìn kò yí irọ́ ni pé ayé là bá fa kò sódodo ọ̀rọ̀ mbẹ́ so ọlọ́run bá ní pé la tadkhulu buyutan ya ayyuhalladhina amanu látẹ̀dí kó ló bòyó tán ẹ mọ́ wọlé ó lé kò sígbà láàyè fún ẹ tó bá wọlé ó lé ó léwu fọmọlúwàbí tiẹ̀ gan because ó kanlẹ̀kùn ó gbọ́ response ó sì wọlé tó bá wọlé tí wọ́n bá nìkan sọnù bẹ́ẹ̀ nǹkan ọ̀sẹ̀ wo ló fẹ́ fi wẹ̀ mọ́ àlọ́ kanlẹ̀kùn ó gbọ́ response ó sì tún wọlé tó bá wá wọlé tí wọ́n bá nìkan sọnù bó ló ṣe fúnra rẹ̀ mọ́ nǹkan kan ò dáa tó kéèyàn máa kíyèsí ẹ̀kọ́ tọrọ ọlọ́run bò ní kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ọlọ́run ní inna Allaha la ya'muru bil ma'ruf la ya'muru bil fahsha wal munkar ọlọ́run báyìí pàṣẹ ìbàjẹ́ àbí nǹkan tọkàn kọ lára ń tọkàn kọ ni pé kó kan lẹ́kùn o ò gbọ́ èsì ẹnì kankan o sì tún wọlé tí ẹ bá wá parọ́ lè mọ bóun ló ṣe ṣe àfọ̀mọ́ ara rẹ̀ so nínú ẹ̀kọ́ nínú ẹ̀sìn tọ́lọ̀ fi rán àlẹ́gbẹ̀ muhammadu sallallahu alayhi wa sallam wò ni pé a kì í wọlé orílẹ̀ títà fi gbàyọ̀ǹda inú hadithi tí mọ́ muslim gbà wá nínú nǹkan tọ́lọ̀ bá fẹ́ sọ tó fi ní ká má wọlé orílẹ̀ ni pé sẹ́wọ̀n pé ẹ̀ tó wà lólé òun nìkan òun ló sì nílé ara rẹ̀ kò sí condition tí ó lè fira rẹ̀ sí tó bá wù ó lè lọ́sọmọ́dì ó lè bẹ́ wulẹ̀ tọ́ pé tọ́ bá yà pé o kò fẹ́ kó orí òun ní condition tó ń wà yẹn tó bá gbà ẹni sòro ẹ̀ mọ́ ti wọlé torí pé o lè mọ̀ pé kí ni wisdom tó wà behind ìkẹ́tọ́ náà bá sọ pé ẹ mọ̀ wọlé o lé ara wisdom tó wà bẹ́ẹ̀ nìyẹn tó o bá já wọlé tó o bá onílé tó wà nílé tó bá ní òwò inú tí ẹ̀gbọ́n ò ní dùn bí inú tí ẹnu ṣe ní dùn because ìtọ́nà ọba ò ṣe ní ẹ̀tọ́ fún ọ ló padà fojú rí ìtọ́nà bó ṣe lẹ́tọ̀ọ́ fún ọ òun ló padà fojú rí bẹ́ẹ̀ ni yóò bá òun náà nínú jẹ́ pé ah, ànábì sallallahu alaihi wasallam dẹ̀ sọ fún ọ pé tó o bá ní kápá kẹ́nìkan kan mọ́ rí òwò rẹ fáfà àlè ṣe bẹ́ẹ̀ wọ́n wá já wọlé ọwọ́ bá ní kọ̀ǹdíṣẹ̀ tí ò tẹ́ lọ́rùn kò ní tẹ́ òun lọ́rùn kò ní tẹ́ òun lọ́rùn ara ń tọ́nà ọba fẹ́ sọ ni pé kó má jẹ́ sí pé tọ́nà ọba ṣe léèwọ̀ fún wa pé ká mọ̀ rí á padà rí ìhòòhò oníhòòhò tọ́lọ́wọ́n bó ṣe lẹ́tọ̀ọ́ fún wa á padà rí ọlọ́wọ́n bá ṣe léèwọ̀ láti pé kẹ́ ẹ wọlé onílé tí tẹ́ fi gbà yọ̀ǹda tẹ́ ẹ bá tẹ́ ẹ bá yọ̀ǹda fún yín kan tó yọ̀ǹda fún yín ní ẹni sòrò aṣọ náà fẹ́ fi sára ni o nǹkan kan náà fẹ́ ṣe ni o wọ́n á ti ṣe kan tó gbà yọ̀ǹda kan tó sọ pé kẹ́ ẹ yọ̀ǹda pé wọ́n tó fún yín ní yọ̀ǹda pé kẹ́ ẹ wọlé nínú hadith anigba Muhammad sallallahu alayhi wa sallam hadith abiy oya lọ́dọ̀ Ànábì ní man ittala'a fi baitin fi baiti qawmin min ghairi idhnihim halla lahum an yafqa'u ayna. Ẹ̀rí ìta ń ka ẹ̀ ká mọ́ gbọ́ o. Ọlọ́run bá ní ata testa nísù àfi tẹ́ bá gbà yọ̀ǹda lóko. Tẹ́ ẹ bá gbà yọ̀ǹda tó bá fún yín ní yọ̀ǹda ẹ Àmọ́ tí wọ́n bá fún yín yọ̀ǹda anabi wa sallallahu alaihi wasallam hadithi abi rera lọ́dọ̀ imam muslim anabi ni mani tọ́lá ìlà bayti qaumi ẹni tó bá yọjú wọnú ilé àwọn kan min ghairi idnihim ó bá gbójú wọlé ilé láì ṣe pé wọ́n yọ̀ǹda fún ọ anabi ni halla lahum halla lahum ẹ̀tọ́ ni fún wọn ayẹfukọ́hù àyìnà tí wọ́n bá lè yọ ojú ẹni yẹn tàbí tí wọ́n bá lè fọ́ lójú therefore tẹ́nibọ̀dì bá yọjú wọnú ilé rẹ tó bá rún kamọ́ lójú tójú rẹ bá fọ́ tó bá lọ kóòtù kò lè jàre lábẹ́ kóòtù Islam ní ìmọ̀ kóòtù táyé o ṣùgbọ́n tó yẹ pé òfin ṣẹ̀ríà ni wọ́n bá fi dájọ́ ní kóòtù ní tó ṣe èyí tó yẹ wọn ni kan fọ ẹni lójú so kò sí nínú nǹkan tó lè jà sí pé ó gbọ́ ó oorun ká wọn lójú tó bá gbé lábẹ́ ìṣẹ̀lẹ̀ àti yóò sọ fún ọ pé ó wọlé mi láì gbàyànjá so Allah subhanahu wa ta'ala ọlọ́run pé ẹ gbọ́dọ̀ wọlé oní hàtá lọ́dọ̀ àwọn oníkẹ́ àtá yóò fi dùnmọ́ dá yóò fi dùn lọ́kọ̀ ọ̀yà ọtí gbà tẹ́ ẹ bá tó gbà yọ̀ǹda ilẹ̀ tọ́ yín tó wọlé oní wàyí kọ́lá alùlámà nígbà tí wọ́n fẹ́ tú àdéhìsì ànábì yìí sallallahu alaihi wasallam apá kan sọ wípé dọ́yìrò lè àdéhìsì yìí bó ṣe rí lànàbì sọ yẹn pé ẹ̀tọ́ nìkan fún ẹni olójú tó ẹ̀pọ̀ bá wọlé láìgbà yọ̀ǹda a sì rí nínú àwọn apá kan onímọ̀ tí wọ́n sọ pé tó bá fọ́ lójú yóò san ìtanràn lórí ojú òun ó ń torí pé àwọn kílẹ̀mù pé mọ̀nsúkù ni wọ́n máa àlà ṣùgbọ́n èyí tó fẹsẹ̀ rinlẹ̀ ni pé ọlọ́run bá sọ wípé látẹ̀lẹ̀ kọlùkù yóò dání kọ́ ìrọ̀ kó yóò ti kù. ọ̀rọ̀ pọ̀ lára wà fà ṣùgbọ́n ẹ kọ́kọ́ mú lọ wípé ànábì sọ wípé halalahum ayẹ̀fukọ́wú àyìnà àwọn afáàlẹ́ sọ̀rọ̀ mi lẹ́yìn ẹ̀ ṣùgbọ́n ànábì sọ lọ hadith náà bó ṣe pé anybody tó bá yọjú wọlé ilé àwọn onílé lẹ́tọ̀ọ́ tó bá fọ́ lójú so ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ní àtà yasta'nisu ó dìgbà tẹ bá ti ṣe kí ni àtà tasta'nisu àwọn onímọ̀ ni pé istinas istidan ìgbà tẹ bá tó gbà yọ̀ǹda ẹ wọ́n wá yọ̀ǹda fún yín tẹ́mọ́tí wá yọ̀ǹda fún yín nígbà náà nǹkan ẹ wà wọlé nínú ẹ̀kọ́ anabi muhammad sallallahu alayhi wa sallam nínú hadith abi musa al-ashari anabi ni al-istidhan sara al-istidhan sara tó bá já sí wípé ìyọ̀ǹda ni ẹ̀mẹ́ta là á gbà yọ̀ǹda bóòlù á sì ti gba ìyọ̀ǹda òun náà ni pé o ò ní tí wọlé kódà tí wọ́n bá dáhùn sálámà rẹ̀ ó wà béèrè pé àádìkùnrin ṣé kí n wọlé a adkhul ṣé kí n wọlé àdìsá níbọ Muhammad sallallahu alayhi wa sallam ó ṣàlàyé dáadáa pé ọba sì kanlẹ̀kùn bí ẹ bá sọ pé mọ́ni àyè èmi ọ̀sọ̀ ó dà kọ rẹ ni kò sí nínú ládàbí ẹ bá ní ta ni ẹ wọ́n á ní èmi ẹ̀kọ́ kọ́ nìyẹn ọlọ́run ọba nìkan ní jẹ́ èmi ẹ̀rí náà lọ́kọ̀ àná ọlọ́run la ilaha illa ana la ilaha illa ana kò sẹ́nì kankan tí ń jẹ́ ana àfihàn ọlọ́run la ilaha illa ana ọlọ́run ọba Allah subhanahu wa òun nìkan ni ọ̀kan ṣoṣo tí ń jẹ́ àwádé òdìdí nìyẹn tẹ́ fi rí tẹ́ bá wò ó ànábì Muhammad sallallahu alaihi wasallam nígbà tó lọ sí Isra Miraj nígbà tá ànábì ń ṣàlàyé gbogbo bó ṣe ń dé sánmà àkọ́kọ́ tó bá ti kànlẹ̀kùn wọ́n béèrè pé wọ́n béèrè ìfẹ́ òun àti Jibril náà jọlọ wọ́n béèrè wípé mẹ́lì Jibril ni ó sọ pé ana Jibril èmi Jibril ni mọ́lẹ́kùn yóò wá béèrè pé man ma'ak ta ló wà pẹ̀lú ẹ̀ yóò wá dá lópin Muhammad wà ní alẹ orísìlà ilé yìí ṣé wọ́n ti ránṣẹ́ sí i láti sánmà ni mọlákùnrin bí wàá fèsì pé bẹ́ẹ̀ ni tí wọ́n fi kọjá ní sánmà méjèèjì mọlákù kọ̀ọ̀kan tó wà ní ẹnu òlòrò sánmà kọ̀ọ̀kan òun ló ń béèrè gbólóhùn yẹn lọ́wọ́ àdébù Muhammad sàrà mẹ́rin ní Jibril ọmọ màk kò sọ pé èmi wọ̀kadà nìkan ìwọ́yà àdìsí wá pé tó bá di ẹjọ́ ìgbìlẹ̀ kìyàmọ́ ẹni àkọ́kọ́ tí ó kọ́kọ́ wọnú àlìjẹ́nà ànábì Muhammad sallallahu alaihi wasallam ni màá wá wá sẹ́nu ọ̀nà màá wá kànlẹ̀kùn àlìjẹ́nà tí mo bá kànlẹ̀kùn àlìjẹ́nà tán mọ́lákù tó ń bẹ ní ẹnu àlìjẹ́nà wá béèrè pé mọ́ọ̀nì fa àkùlù màá sọ pé Muhammad yóò wà ní bíkà omirt Alla aftahal baba li ahadin qablak ìwọ ni wọ́n pa wá ìwọ ni wọ́n pa mí láṣẹ pé n ò gbọ́dọ̀ sílẹ̀kùn fẹ́ nìkan kan ṣáájú rẹ̀ alábì wa wọlé ẹ pé tẹ bá wo Jibril bó ti jásí pé òun ni aṣíwájú àwọn màláíkà tó ń ti bẹ́ẹ̀ wọ́n mọ̀ pé wọ́n mọ̀ béèrè pé ta ni kó wá sọ pé èmi kò sí nínú ẹ̀kọ́ tá a bá ń kànlẹ̀kùn ilé ẹnìkan tẹ́lẹ̀ yìí wọ́n á béèrè pé ta ni ká wá sọ pé èmi ẹ wo anabi muhammad sara òun náà lọ gánu ní àlìjẹnà òun la síwájú àlìjẹnà tó ń ti bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam nígbà tó kọlẹ̀ kọ àlìjẹnà tí wọ́n bí èpè ta ni kí ló sọ ó ní muhammad muhammad anabi wà ní olóńjọ kan sallallahu alayhi wa nígbà náà ń kọ lọkùnrin kan kọ anabi ni mani. fàkọ́ọ̀là ana gbónú tẹ́ni sọ ni pé ana. Wọn ní ànábì sọ pé ana ana. ẹni tó gbàdí sí wọn pé ka á nà owó àwọn pé bí ẹni pé ànábì kórìíra á nà tẹ́ni sọ yẹn sọlá wàhákàdà ànábì so ẹ̀kọ́ tó ń bá béèrè pé ta ló wà lẹ́nu ọ̀nà ó kọ̀ ma minna illa wa yadhkuru alayhi dhalik kò sẹ́ni kankan nu wa àfi wípé kíní yẹn máa ń tóbi lára wa àtàfà àtọmọké àtẹlẹ́kọ̀ọ́ àtẹntí ò lẹ́kọ̀ọ́ nínú wa kò dẹ̀ kórí bẹ́ẹ̀ tó bá jẹ́ kó jísẹ́lá Muhammad sallallahu alaihi wa sallam táànà bí ò bá feel too big láti sọ wípé Muhammad kí ló big lára èmi àti yín tí ó fi pọ̀ jù fún wa láti lè sọ wípé láti lè dá akọ wa nígbà tó bá bí wá léèrè lára ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ mú náà ó nìyẹn ànábì wa sallallahu alaihi wasallam ó kórìíra ṣíṣe bẹ́ẹ̀. ọlọ́run bá ẹ gbọ́dọ̀ kànlẹ̀kùn kẹ́ ẹ gba yọ̀ǹda kẹ́ ẹ tó wọlé torí pé ọlọ́run bá kọ ya ayyuha alladhina amanu ẹ̀yin múlẹ̀ ní la tadkhulu buyutan ghayra buyutikum ẹ gbọ́dọ̀ wọnú ilé kan tí ìbá ti ṣe lé yín ẹ gbọ́dọ̀ wọbẹ alimami Ibn Abbas radiyallahu anhu ó ní ata testa nisu ata testa nisu ata testa nisu ọ̀gọ̀rọ̀ àwọn onímọ̀ onígbólóńtọ́ náà bá ń sọ yín náà ni ọlọ́run ni ata testa nisu wàtúsẹ́lìmù àlà àhàlìhà ẹgbà yọ̀ǹda ẹ̀jì sálámù sáwàrà lé o ẹgbà yọ̀ǹda ẹ̀jì sálámù sáwàrà lé o àṣẹ asàlámù àlékún àádẹ́kùlù asàlámù àlékún àádẹ́kùlù gbólóhùn àádẹ́kùlù yẹn ṣé ń wọlé ìyọ̀ǹda nìyẹn ẹ fẹ́ gbà yọ̀ǹda nìyẹn àádẹ́kùlù ṣé kí n wọlé gbólóhùn yẹn gbọ́dọ̀ wá àìjáwọlé onílé àìjáwọlé onílé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ní ẹ má wọlé onílé àgbà tẹ́ bá tó gbàyànjá owó wọlé pẹ̀lú assalamu alaikum àádẹ́kùnlù ọlọ́run ní dhalikum khairun lakum la'allakum tadhakkarun ilé ìlú lórí fún yín ibẹ̀ lórí wà fún yín nítorí pé òun ló máa sọ yín kúrò níbi kẹ́ ẹ fojú kó tí ò yẹ kẹ́ ẹ fojú kó because tẹ́ ẹ bá fi já wọlé tó súnmọ́ kó ṣẹlẹ̀ ní pé kẹ́ ẹ bá wọn ní hálù tí ò yẹ kẹ́ ẹ bá wọn. àrínú àwọn onímọ̀ tó sọ ma pé Umar bin Khattab radiyallahu anhu ó wà nínú ilé rẹ̀ ní ọ̀dọ́kùnrin kan sábàbù lóṣù láyà ẹ̀ ọ̀dọ́kùnrin kan wá wá sọ́dọ̀ Umar ibn Khattab bó ṣe wá wọlé sọ́dọ̀ Umar ibn Khattab ó wọlé lẹ́yìn tí ó gbà yọ̀ǹda ó sílẹ̀kùn mọ́ ọmọbìnrin Umar wá bínú lẹ́yìn ìgbà yẹn láyà yìí sọ̀kalẹ̀ tọ́nà bá sọ pé yá yọ alladhina amanu la tadkhulu buyuta ghayra buyutikum hatta tasta'nisu nínú ẹ̀kọ́ ta gbọ́dọ̀ lákèsí ta gbọ́dọ̀ kọ́ àwọn ọmọ wa òun náà ni pé kán kán gbàyọ̀ǹda kán tó wọlé ilé ọlọ́run bá ní pé ìdí tá a fi kọ́ yín lẹ́kọ̀ọ́ yìí dáadé kan mọ̀ fáyín lọ́la kan eléyìí ló lóore fún yín láàdàkùn tàtàkàrò tẹ bá jẹ tó láròjinlẹ̀ nínú àròjinlẹ̀ tó ń bẹ ń bẹ òun náà ni wípé ẹ ní fojú kókó kókó nínú hadith anabi muhammadu sallam anabi ní innama ju ilal istidan من أجل النظر إنما جعل الاستئذان من أجل النظر النبي صلى الله عليه وسلم ẹnikẹ́ni ìdí tá a fi ṣe ìsìndán ìyọ̀ǹda pé ẹ fẹ́ wọlé lé ìdí tá a fi ṣe lófin ìdí ẹ̀ náà ni wípé kó já sí wípé kẹ́ ẹ lè sọ ojú yín إنما جعل الاستئذان لأجل ماذا؟ النظر so ọlọ́run ọba ní pé ẹ má wọlé olé nínú àhàdíìsì kan wọ́n ní pé ẹ̀rí pé mo ti mú àhàdíìsì àbí òrẹ́ra wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ níbi tí alẹ́gbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ti ń sọ wípé ẹni tó bá wọlé àwọn èèyàn kan bìdú ni idnihim láì gbàyọ̀ǹda wọn halalahum ayẹfọwọ àyìnà wọn lẹ́tọ̀ọ́ kan fọ́ ẹni lójú kò sínú ẹ̀kọ́ ṣẹlí àwùjọ wa lè ti bàjẹ́ ẹ jẹ́ kí n tó lọ́nbẹ̀ yẹn eléyìí dẹ̀ ti wà tipẹ́ kódà kí n ṣe ní Islam nìkan kò síbi tán ti máa ń ṣe bẹ́ẹ̀ tán máa ń jáwọ́ lónìí nígbà yà nàbì Musa alayhi salam mo ti máa ń sọ ọ̀rọ̀ yìí náà àwọn mọ́lákùlì mọ́ọ̀t mọ̀láìkà tí wọ́n máa ń wá láti gba ẹ̀mí ẹ̀pẹ́ tó fi dòní náà wọn kì í kalẹ̀ kọ́kọ́ tó wọlé àbí ta ni mọ́lákùlì mọ́tò ti kalẹ̀kùn lé wọn rí bí wọ́n jẹ́ tó ń fẹ́ padà jì rẹ̀ kò sí àwọn wọlé ni but nígbà àwọn ànábì ọlọ́run ó ti ṣáájú tẹ́ pé àwọn ànábì ọlọ́run ètò tọ́lọ̀ ń ṣe kalẹ̀ ni pé tí mọ́lákùlì mọ́tò bá rẹ lọ bá wọn ó mọ̀ ń wá láwòrán yẹn tí wọn ó rí mọ́lákùlì mọ́tò báyìí mọ́lákùlì mọ́tò ó wọlé tó ànábì Musa alayhi salam tẹ̀wọ̀n pòun èsì wá báyàn lálejò lásán tó bá ti dé òyanu torí kì í wá fún wọ́nì pé mo wá kàn lè sọ fún ọ ni mò ń bọ̀ ìjọba ìlú ó máa ń dé without notice ni mọlákùlù mọ ó wá lọ bá ànábì Musa alayhi salam gẹ́gẹ́ mo sọ fún wa pé àwọn ànábì Ọlọ́run ìyá àlẹ lójúkorojú báyìí ni wọ́n máa rí àwọn mọ́lákùlì mọ́ọ̀tù nígbà náà ó wá wọlé ó wọlé láì gbà yọ̀dá ó wọlé tó ànábì Musa ànábì Musa ó gbà lójú ojú mọ́lákùlì mọ́ọ̀tù sì fọ́ àdìsẹ́ wọn sọ Bukhari fàrọ́jà àìlà rọ́bì mọ́lákùlì mọ́ọ̀tù padà sọ́dọ̀ ọlọ́run ní yá rọ́bì arsaltani ìlà abudin la yuridul mọ́ọ̀tù ẹrú tó rán mi lọ sọ́dọ̀ rẹ̀ ẹrú tí ò fẹ́ kú ni ojú rẹ̀ ọlọ́run bá aláṣọ àtàlá ó wá wòsàn níbi ojú rẹ̀ ó sì fún lójú mi ọlọ́run wá ní kó lọ bá nàbí Musa padà sòtẹ́ máa sọ pé ànábì Musa alayhisalaam ọkùnrin ni gbà lójú at least even bí mọ́lákù tó bá pí àláwòrán èèyàn kì í ṣe pé agbára rẹ̀ yóò mọ ní téèyàn náà tó bá àpí àláwó èèyàn kò túmọ̀ sí pé kúwà tí ń bẹ lára rẹ̀ yóò wá mọ́ ní ti tèèyàn náà ìjẹ́ mọ̀lákíyà yẹn náà wà lára rẹ̀ tó ń ti bẹ́ẹ̀ anábì Musa gbà lójú ojú fọ́ọ̀hún so tí wọ́n bá sọ pé anábì Musa alisam lójú ló ń kọ wíyọ̀n ṣẹ̀dẹ̀ẹ̀kì akadakada ọlọ́wà ni ó yá padà lọ bá Musa sọ fún kó gbé ọwọ́ rẹ̀ àtẹ́lẹwọ́ rẹ̀ kó gbé kalẹ̀ báyìí iye òkúta tó bá rọ̀ mọ́ látẹ́lẹwọ́ kó kà á iye àsìkò tí ó lò láyé ni. Ànábì Musa nígbà mọ́lákùlù wọn ti wá dé ó sọ fún pé ìtọ́nà ọba rẹ̀ sọ̀rí Ànábì Musa wá béèrè pé thumma madha thumma madha lẹ́yìn eléyìí tá a sọ yìí pé tí n bá ka iye òǹkà yìí nísìnyí tó bá padà jẹ́yẹ tó jẹ́ yìí náà kí ni ó wàá padà ṣẹlẹ̀ ńgbà tó bá tó bá ti kà á tán iye ọdún yẹn tó bá ti lò tán ó ti yá ó ti tán nìyẹn alẹ́gùnsá falẹ̀ áàlì ìdàn falẹ̀ áàlì ìdàn tó bá jẹ́ bẹ́ẹ̀ wá sí tọ́nà fẹ́ kó ṣe gan iṣẹ́ tọ́nà rán wa jẹ báyìí ṣùgbọ́n o ànábì Musa wá gbà yọ̀ǹda má ti gba ẹ̀mí mi síbi tí mo wà yìí jẹ́ ń súnmọ́ Musa wá tọ́ka sí ilẹ̀ tó já sí wípé ilẹ̀ alálùbáríkà ni alùlámà ò kọ́ ọ̀lú wọ́n ní ilẹ̀ yẹn Baitul Maqdis ni torí pé àwọn ànábì ọlọ́run nínú tí ó sápamọ́ fáwọn èèyàn tí wọ́n ò mọ̀ nínú ìtàn Islam àti ẹ̀kọ́ ẹ̀sìn táwọn èèyàn ò mọ̀ nínú ẹ̀ wo ni pé àwọn ànábì ọlọ́run pátápátá ibi tí wọ́n bá dákẹ́ sí ibẹ̀ náà spọ́ọ̀tì ibi tí wọ́n bá dákẹ́ sí tí wọ́n fẹ̀gbẹ́ lé tán fẹ̀yìn lé ibẹ̀ náà máa ń sin wọ́n sí. هذه سنة الأنبياء هذه سنة في الأنبياء sunna nìyẹn lára àwọn ànábì ọlọ́run ànábì musa mọ̀ pé ibi tó ń wà yìí tí mọ́lákùlì mọ́tò bá pa òun bẹ, ibe ni wọ́n si òun sí ó wá gbà yọ̀ǹda lọ́wọ́ musa yẹ kó sì aláwẹ̀ pítàn gbogbo òkúta tá gbogbo àtàwà káyọ̀ òkúta yìí tó jẹ́yẹ jẹ a ó ti tán báwọn ikú ló kù báwọn ànábì sáré falẹ àánì ìdá tó bá rí bẹ́ẹ̀ ìsìn náà ni kó wá jẹ́ iṣẹ́ tí Ọlọ́run bá rẹ ràn ṣùgbọ́n ànábì Musa wa sọ fún mọlákùlẹ mọ ṣùgbọ́n ní sùúrù jẹ́ rìn súnmọ́ bẹyẹn ilẹ̀ ibi tó fẹ́ kó pa òun sí yẹn tó wu òun kán sì ń sí ànábì Musa ní láti sọ fún mọlákùlẹ mọ dẹlí ìlú nìyẹn tán bá ń sọ fún wa wípé nínú hadithi abibakar radiyallahu anhu onímọ̀ mi nàbí yìí kò sí ànábì kan ilà wà dúfínà àìdè tó fi àfihì àfi kó jẹ́ pé ibi tí wọ́n bá kú sí ibẹ̀ ni wọ́n sìnkú wọn sí sábàbí nìyẹn tí wọ́n fi sin ànábì wa muhammad salam sínú yàrá ìyá wa aisha ẹgbọ́ yìí kí ló fà tí wọ́n fi sin ànábì sínú yàrá wa aisha kì í ṣe torí pé wọ́n kọ̀ dáṣà ànábì kan kò sí pé wọ́n fẹ́ sọ ànábì di ẹni mímọ́ àbí wọ́n fẹ́ fẹ́ ibi tí ó sùn kó jẹ́ àyè tó mọ́ gbogbo ara sì mọ̀ wípé yàrá Aisha radiyallahu anha ìyàwó àgbà yàrá rẹ̀ sí mọ́sálásí ànábì kìí ṣe ààyè tó jìnnà tẹ́yìn bá fẹ́ mọ̀ yẹn lẹ́mọ̀ọ́mọ̀ nínú hadithu tí ìyàwó Aisha sọ wípé tànàbí bá ń ṣe itikaf lọ́wọ́ a máa yọrí láti inú mọ́sálásí tí ó nàrí sínú ilé báyìí tó ní wa ọ̀rọ̀ jìlùhù ìyàwó Aisha ní màá sì bá nàbí yarun rẹ̀ ànábì ojú wíńdò mọ́sálásí ànábì yọjú yóò sì yọjú sí yàrá àwọn Aisha inú yàrá àwọn Aisha yìí iná wa sin ànábì sí nítorí kíni nítorí pé kò sànábì kankan tí ó kù láyé àyàfẹ́ pé ibi tí wọ́n bá dákẹ́ sí ibẹ̀ náà máa ń sin wọ́n sí àbí ìsúná tó fi lẹ́ àbíyá bóò ni sàárè ànábì bóò ló sì wá bọ́ sínú mọ́sálásí ànábì Muhammad sàn àwọn ànábì ọlọ́run tí wọ́n bá sí tí wọ́n bá fi sí mọ́lọ́sí wọ́n sí tọ̀ láti àná tó fi dòní àwọn aláṣẹ ọ̀tọ̀ àwọn àwọn àáfàá ọ̀tọ̀ títà àáfàá ni kò sọ̀rọ̀ ìtọ́lọ̀ ń sọ rèé nta tí ànábì sọ rèé aláṣẹ ọ sọ pé ah, a ti gbọ́ a ní nǹkan míì tá a ṣe àfi ntọ́nà ọba àtànábì sọ àbí bẹ́ẹ̀ kọ́ kan sọ wípé a ah, ntọ́nà ọba àtànábì sọ tipẹ́tipẹ́ ló ti wà bẹ́ẹ̀ táwọn àfáà bá ń sọ̀rọ̀ tó bá wà wọ́n aláṣẹ wọ́n lè gbà á tó bá sì wù wọ́n wọ́n lè reject ẹ̀ because ọwọ́ wọn làṣẹ wà wọ́n lè sọ pé àwọn kankan wà táwọn rí táwọn fi rò ó pé èyí tí ẹ sọ yìí wọn náà àtàlọ́bì yìí ah, yóò ṣe díẹ̀ so gbogbo àti wọn expand mọ́sálásí ànábì tí wọ́n fẹ́ mọ́sálásí ànábì bí wọ́n ṣe ń fẹ́ lọ́tún wọ́n ń fẹ́ lọ́sì àwọn àfáyẹ̀sì ń sọ wípé ẹ má fẹ́ lọ gangan ẹ má fẹ́ lọ sí ọ̀gangan bí yàrá Aisha àwọn àfáà ń ṣe nà sí àfúnra pé ẹ má fẹ́ mọ́sálásí ànábì ẹ má fẹ́ lọ́gangan bí yàrá Aisha nítorí pé tẹ́ ẹ bá fẹ́ lọ́gangan bí yàrá Aisha yóò bí kí sàárẹ̀ ànábì ò bọ́ sàárẹ̀ mọ́sálásí àwọn aláṣẹ wọn dẹ̀ ń comply wọ́n ń comply wọ́n ń comply tó fi dìgbà tí ọ̀kan nínú àwọn aláṣẹ apá kan wọ́n ní Marwan bin Abdul Malik wallahu alam lam àtàyà kan aláṣẹ kan wá ṣe ó wá jẹ nígbà tó ń jẹ àwọn àáfàá tí wọ́n ní ẹ mọ́ fẹ́ mọ́sálásí ànábì lọ́gẹ̀gẹ̀ bí yàrá Aisha kó mọ̀ bí wípé sàárì ànábì ó wà padà ford sínú mọ́sálásí ṣùgbọ́n òun yarí kò gbọ́ wàmà àlà rọ̀sùlù ilẹ̀ balak kò sí nínú ìlànà ẹ̀sìn pé kí àwọn àáfàá kí wọ́n gbé pẹ́rẹ́gì kaná against àwọn aláṣẹ nígbà tí wọ́n bá takun tí àwọn àfáà sọ tí wọ́n bá takun tọrọ àtànábì sọ àwọn àfóò ní nǹkan tó tẹ pé ànígbà kò sí ànígbà bẹ́ẹ̀ àdá iná mọ àlá iná ni àwọn onímọ̀ sọ pé àwa ti sọ tiwa nítorí ẹ̀ka sọ àti sọ nítorí ẹ̀ka wí àti wí ó kù sọ́wọ́ yín sábàbí nìyẹn tó sọ sàárì àlẹ́kọ̀ Muhammad sọ̀sọ́lá di nǹkan tó wà nínú mọ́sálásí nígbà náà lọ́hùn kó tó di pé mọ́sálásí sàárì ànábì bọ́nu mọ́sálásí Abubakar gbà yọ̀ǹda pé tọ́ òun àtànábì yìí náà ní lójú ayé òun fẹ́ sùn ní ẹgbẹ́ ànábì Muhammad sọ̀sọ́lá Umaru náà nígbà tó di khalifa ó gbà yọ̀ǹda lọ́wọ́ Aisha pé ìyá Aisha ààyè tó ṣẹ́kù lẹ́gbẹ̀ẹ́ sọ ìbáyìíyà àwọn àwọn èèyàn mi méjèèjì ànábì àti àbúbákiri yọ̀ǹda ààyè yìí fún mi nígbà náà kì í ṣe mọ́sálásí ànábì yàrá Aisha ni so àwọn méjì àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ wà ń bẹ papọ̀ so kẹ́nìkan mọ́ pàtàkì tán torí kó fẹ́ jogún kókó súnà tánàbì fi kalẹ̀ lẹ́ àdìúmọ̀ òní ká gbòkú lọ sí tẹ́ súnà àwọn ànábì ọlọ́run ó yàtọ̀ àwọn kankan special lára àwọn ànábì ọlọ́run tá a lè ṣàfarawé bẹ́ẹ̀ nínú ẹ̀ òun ni pé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ànábì náà ló sọ fún wa ànábì ní inna Allaha harrama ala al-ardi an ya'kula an ta'kula luhuma al ànábì sallallahu alaihi ó ní ọlọ́run sọ di èèwọ̀ fún ilẹ̀ ẹlẹ́ ọlọ́run sọ di èèwọ̀ fún ilẹ̀ láti jẹ ẹran àwọn ànábì ọlọ́run kò sálẹbí kankan tẹ bá sísá ayé ẹ lẹni ẹran rẹ ò lè jẹra ẹran rẹ kò lè jẹra torípé àlọ́ sọ pé inna Allah harrama ala al-ardi luhuma al-anbiya ọlọ́run bá ṣe léèwọ̀ fún ilẹ̀ láti jẹ ẹran àwọn ànábì ọlọ́run àwọn kankan wà tó yẹ kó special sáwọn ànábì ọlọ́run ò lè sọ pé torí pé wọ́n sin ànábì sínú yàrá Aisha inú ẹ̀dẹ́ bàbá rẹ àbí inú pálọ̀ bàbá rẹ nìwọ náà ó sin bàbá rẹ sí sẹ́gbẹ́ lànàbí àti bàbá rẹ. ẹ̀yìn tàbúbákìrì tí wọ́n kódà bàbá rẹ àtàbúbákìrì náà sẹ́gbẹ́ ni wọ́n àbúbákìrì àti mọ́mọ́rù sẹ́gbẹ́ ni wọ́n àti bàbá àti ẹ̀. tó bàbá rẹ ibi tá ànábì ṣe ní súnà fún wọn ni pé ká gbé wọn lọ sí tẹ́. sàárẹ̀ ànábì ò sàlẹ̀ dédé mọ́ sáà sí kì í ṣe pé torí bá ànábì ṣe tó kìí ṣe torí kàrọ́mà ànábì sàlá wọ́n ṣe rí jà kìí ṣe torí jàlálà ànábì sàlá sàlá òun ni wọ́n ṣe sin ànábì sínú ààyè ibi tá a bá lè ní kọlọ̀ràn sí àwọn aláṣẹ òun ló jẹ́ kí sàárè ànábì ò bọ́ sínú mọ́sálásí ìbájẹ́ pínpà táwọn onímọ̀ sọ pé kí wọ́n fẹ́ mọ́sálásí ànábì lọ́gangan yàrá ìyá wa Aisha ni sàárè ànábì ò ní bọ́ sí inú mọ́sálásí lónìí wàhálà anabi sallallahu alaihi wasallam anabi dẹ̀ bẹ̀ lọ́hùn ó sì ṣàdúrà òní rọ́bì la taj'al qabri wathanan yu'bad anabi ní aláhùnmá ìlérò ọba mi la taj'al qabri wathanan yu'bad mọ̀ ṣe sàárè mi níbi táwọn èèyàn ó wà á ti wá máa pé síbẹ̀ tí wọ́n mọ̀ wá ṣàdúrà ń bẹ̀ tí wọ́n mọ̀ fọwọ́ ra ń bẹ̀ sallallahu alaihi wasallam alimami Ibn Qayyim alayhi rahmatullah nínú nùníyà ó kọ nígbà tó ń pẹ́ sí orin ó ní ògiri bíi mẹ́ta òun ni wọ́n fi dòòyì ká sàárì alẹ́ Muhammad sallallahu alayhi wa sallam tó ń ti bẹ́ẹ̀ àdúrà náà bí sí gbà tó ń ti bẹ́ẹ̀ àwọn ìjọba Saudi wọ́n wá kó àwọn ọlọ́pàá síbẹ̀ ó gbọ́dọ̀ dúró pọ̀ ń nítorí fẹ́ kó pé asalaamu alaykum ya rasulallah asalaamu alaykum ya ababakiri asalaamu alaykum ya umar gbogbo ìtàwọn èèyàn mọ̀ ṣe ń jọ̀hún ìbàjẹ́ bíi bá ní pé ànábì tí mo báwọn èèyàn ó ti ṣe ànábì mọ táwọn èèyàn ó dá níbi sáré wọn wọ̀lá èyí kì mọ̀ ń bẹ gbogbo ọ̀rọ̀ ọlọ́wọ́n bá yìí kì mọ̀ wà ń bẹ pátápátá torí pé tó bá jẹ́ pé bàkíì náà náà bá sin ànábì sí ni ẹ lè ti bàkíì pàtórò nìkan kọ́ ni wọ́n sìn síbẹ̀ so ó ń kálukú ọlọ́mọ táwọn èèyàn ọba dá ọlọ́mọ tí wọn ọba dá lára níbi sáré because kó tó di kí wọ́n padà wá fẹ́ǹsì ẹ̀ tẹ́tọ́ wá kọ́lọ́pàá nígbà wọ́n fẹ́ǹsì ẹ̀ tán tí wọ́n tó kọ́lọ́pàá bẹ́ẹ̀ ọwọ́ pé wọ́n ra ṣe ìwò bẹ́ẹ̀ fi káwọn èèyàn lè máa yọjú pé kán máa yọjú wo sàárè ànábì báyìí àwọn èèyàn ó dẹ̀ tó mú lẹ́tà wọ́n sì ka roborobo ànábì méjì nǹkan sọmọ mi o torí ẹ̀ mọ ìwà o iṣẹ́ mi kọ́ mọ́ dàrú kíní wọ́n sì kọ́ lẹ́tà wọ́n sì ka roborobo wọ́n sì tú láti nù wọ́n nígbà tí wọ́n bá parí iṣẹ́ ájì wọ́n bá tún máa sa lẹ́tà bíi sàárè àlẹ́ Muhammad sallallahu alaihi wa sallam torí pé lẹ́yìn ìgbà tí wọ́n ti fi wọ́n ti fẹ́ǹsì ẹ̀ tí wọ́n jẹ́ káwọn èèyàn ní access sí ọwọ́ pé kákan mọ́ra yọjú kán máa wo àwọn èèyàn tó pín bí ohun náà wọ́n tún gbàgbẹ́ ju pépà kù gbogbo wọn á fa ẹlòmíì ó dúró yóò mọ fara ara sáré yóò mọ aláàkàlà ìyẹn ò sí lára ẹ̀kọ́ ẹ̀sìn àwọn ìjọba Saudi wa fi

so wọ́n bí àwọn ọlọ́pàá síbẹ̀ o ò gbọ́dọ̀ dúró pẹ́pọ̀pá bí òun tó bá dúró báyìí kó o mọ̀ sún mọ́ gan kó wá kó wá tẹ́wọ́ wọn á lé e ẹ̀kọ́ mẹ́rin. so ara ń tà nẹ́bí sọ́lá àṣàlá náà ti tọ́lọ́ ti jẹ́ ká nẹ́bí òun mọ̀ nìyẹn pé bí ó ti fẹ́ rí nìyẹn. so ànábì wa Muhammad sàlá àwọn kankan wà pẹ̀kúlíà sáwọn ànábì Ọlọ́run tí ò kan àwa ẹ̀dẹ́yàn nínú ẹ̀ òun níbi tí wọ́n sin ànábì sí taari òun súnà tó ń filẹ̀ àbíyá gbogbo ànábì ọlọ́run pátápátá ibi tán bá dákẹ́ sí ibẹ̀ náà máa ń sìn wọ́n sí. nínú tó jẹ́ tó special lára àwọn ànábì ọlọ́run nínú ẹ̀ òun náà ni wípé ilẹ̀ gangan ò lè jẹran wọn gbogbo èèyàn ni a lè sin sílẹ̀ tó yẹ pé tó bá wù ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ẹran wọn lè jẹra ẹran ẹlòmíì ò sì ní jẹra ọlọ́run ti parí iṣẹ́ ibi táwọn ànábì ọlọ́run kò sá ànábì ọlọ́run kankan tí ilẹ̀ ó jẹ ẹran ara rẹ̀ sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà sì ni àwọn ànábì ọlọ́run pátápátá ànábì Muhammad sallallahu alaihi wasallam nígbà tá ànábì síra àwọn sọ abáyọ pé bóòlá ti sin bóòlá ti wẹ̀ ẹ́ Abubakar nìkan ni mọ̀yẹ́ ń bẹ lọ́dọ̀ rẹ̀ wípé àmọ́ mi ni abiya kò sànábì ọlọ́run ọba kankan àbípẹ́ pé ibi tí wọ́n bá kú sí ni wọ́n sin wọ́n sí bó láti wá wẹ ànábì ṣe àgbàsọ lára ànábì àwọn sọ abáwò mọ ìyẹn náà ń discuss lọ ọlọ́run fi orun kùn wọn gbogbo wọn tí wọ́n sùn ni wọ́n lálàá kankan náà ẹ ní gbàsọ lára ànábì báṣọ ti wà lára ànábì náà bẹ́ẹ̀ náà lẹ ti ṣe wẹ ṣùgbọ́n ṣé wọ́n wẹ bàbá tiẹ̀ báwọn kò tó máa pé ò lè lọ sí òkú bàbá rẹ̀ sí tẹ́ ó yẹ kí wọ́n mọ̀ tán bá ti fẹ́ wẹ̀ ọgbọ́ ni wọ́n mọ̀ gbàsọ lára rẹ̀ kó fẹ́ kan jọ ànábì tàbí wọ́n ti fẹ́ jọ gbogbo eléyìí àwọn ànábì ọlọ́ọ̀bà nìkan ló wà fún un ọlọ́mọsà bá ní kí ànábọ̀ Muhammad sallallahu alaihi wasallam bàbá wa gbà yọ̀ǹda ọlọ́wọ́ bá ní laysa alaykum junah ọlọ́wọ́ ní kì í sẹ́sìn wọ́n ní fàáyín lam tajidu fiya ahadan fala tadkhuluha hatta yu'dhana lakum ẹ gbọ́dọ̀ wọlé tẹ́ bá bẹ́ẹ̀ ní kankan bẹ́ẹ̀ ẹ wẹ̀ kọ́. Suna nẹ́bí ìfọkànbalẹ̀ wà bẹ́ẹ̀ ìlànà ọlọ́run ìfọkànbalẹ̀ wà bẹ́ẹ̀ ẹ dákun ilé tá a kanlẹ̀ fún bẹ́ẹ̀ tá a dúró ẹ̀ kankan tá a bá wọ bẹ́ẹ̀ tá a bá jáde bí a wọlé àbẹ́nì kankan ẹ dákun a bá lọ tán tí wọ́n bá ní ẹ́ jí nǹkan bẹ́ẹ̀ ta ni wọ́n mú ẹni tó wọlé ni ọlọ́run nípa ìlànà tẹ́jì dùn fí àhádán tẹ́ ẹ̀ bá wá bá ẹnì kankan. fala tadkhuluha ẹ má wọlé ata yudhana lakum àfi kẹ́ ẹ̀rẹ́ nìkan kan yọ̀ǹda fún wa in qila lakum irji'u farji'u ọlọ́ni tí wọ́n bá ẹ má wọlé ẹ padà wá ń gbà ẹ n wá sílé yín nísìnyí kí n wá kànlẹ̀kùn kó ní ta ni èmi ni o èmi ò lágbájá ni wọn ní ẹ̀dàkùn ẹ̀ padà wá ta ló rárá gbà ló wà. àwọn àmọ́ abínú yóò ẹ̀ tiẹ̀ sì yọjú náà ẹ̀ tiẹ̀ yọjú ta àtúndé náà tí wọ́n sọ pé ẹ̀dàkùn ẹ̀ padà o wọ́n lè fa ẹnkìlà orí ló jẹ́ fún yín tẹ́wọ́n lè padà wá o wọ́n lè fa ẹnkìlà lákùnrin. èròjẹ òun fàròjẹ òun ọlọ́run ní tí wọ́n bá ní ẹ padà ẹ padà wúwa azka ìyẹn ló fi ń ṣàfọ̀mọ́ yín jù ntẹ́yìn ò bá mọ̀ àyíkímọ̀ wa ń bẹ̀ ṣé ntá sọ́nà ọba wa mọ̀ ntá àmọ̀ lóòótọ́ ọkànlẹ̀kùn nìkankan lé ọwọ́ àwọn èèyàn wá rí tó wọlé tó jáde ọwọ́ lọ tá onílé dé wọ́n ah, mọ̀ gbé nǹkan lọ lé mi tààlà gbé nǹkan lọ lé mi mo sì fi nǹkan ẹ̀bẹ̀ kí n tó jáde àwọn tó rí ọgbà tó ń gbà lágbájá làrí tó wọlé ẹ dákun fẹ́ parọ́ òlè mọ́ ẹ dá mi lóhùn wọ́n ní àwọn rí tó wọlé ènìyàn kí mo ní mo rí tó wọlé ní nǹkan gbé nǹkan kan jáde o ẹ dákun tí wọ́n bá tọ́lọ́kà béèrè pé ta ni suspect ta ni first suspect ta ni wọ́n mú ìtawò mọ̀ tọ́nà ọba mọ̀ tó fẹ́ là wá ń bẹ ara ẹ̀ fàyínkì lalakun èrìjẹ̀ọ́ fàrìjẹ̀ọ́ ilẹ̀kùn lè tẹ́ ẹ bá kàn tí wọ́n bá ní ẹ padà wá ẹ̀pọ̀ náà ní fàrìjẹ̀ọ́ wà áṣìkà làkùn òun ló fi ń ṣàfọ̀mọ́ yín jù tí ẹ̀wẹ̀ sàlámà lẹ́kún sàlámà lẹ́kún sàlámà lẹ́kún tí ò bá gbọ́ gẹ̀gẹ̀ níbo làwọn onílé wa lọ ibi yóò bẹ̀rẹ̀ yóò yóò ah, ẹ dákun sẹ́yìn bẹ́ẹ̀ wọn èèyàn à ń dáhùn àwọn ilé àwọn onílé bíi ni à ń sálámà àgbú ẹnì kankan àwọn èèyàn jáde ó sì wà ní láìpẹ́ yìí àwa gbúrò àgbúrò sàlámà lẹ́kùn sàlámà lẹ́kùn sẹ́yìn pé lẹ́yìn wọn padà ẹ dákun ṣé ẹlẹ́rìí kọ́ wọlé ni ó ní ni àbẹ́lẹ́rìí pé kò wọlé ẹlẹ́rìí pé kò wọlé ọlọ́ni wà á zìkà lẹ́kùn eléyìí ló lo ló ṣàfọ̀mọ́ yín tí wọ́n bá wá sọ lẹ́yìn ìgbà pé nǹkan sọnù ẹni tó jáde sí yín tẹ ẹjọ́ wò pé kọ̀sẹ́ nìkan kan lè kí ni yóò sọ kí ni yóò wọlé askiala kan yóò ṣàfọ̀mọ́ yín ìjọ yẹn làwọn appreciate ọ̀rọ̀ ọlọ́run pé ah ọlọ́run ló yọ mí o ìjọ tí nǹkan bá tó ṣàlẹ̀ la tó máa appreciate ọ̀rọ̀ ọlọ́run àwa èé kọ́kọ́ gbà á nígbà pé ah ntọ́nà ń sọnù ìyẹn ló dẹ̀ dájú ìyẹn gẹ́gẹ́ bí ìmánì ẹgbà bọ́lọ̀ ti ṣe sọnù ẹgbà bọ́lọ̀ ṣe là kalẹ̀ ni ẹ má jẹ́ kó jẹ́ pé experience ni ó padà wá jẹ́ kẹ́ ẹ mọ oore tó wà níbi tọ́nà ọba sọ tọ́nà ọba ti sọ̀rọ̀ kan ẹgbà bẹ́ẹ̀ òye bẹ́ẹ̀ lè má yé yín oore ń bẹ níbi tọ́nà ọba sọ ọlọ́run bó pa inna Allaha la ya'muru bil fahsha wal munkar ọlọ́run yìí pàṣẹ ìbàjẹ́ kì í pàṣẹ nǹkan kan tó kankan Allah subhanahu wa ta'ala ó ní ẹ wọlé ole ẹ má wọlé orílẹ àgbàtẹ so oní tí wọn bá sọ pé ilé ọlọ́sọ ń bí oní látẹ́lẹ̀ kólóbó yóò ta má jẹ́ ọ lọ kó sí ọ lórí o pé ntọ́lọ́sọ ni pé kò wọ́n sọ pé halod kò sọ pé dukan ẹ̀gbọ́ kó wá sọ pé ọlọ́run ní a máa wọlé olè kò ní a máa wọ ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù ẹ́ ọmọ tó ń ṣe ìlà ló wò kí ló wò ìlà kí ni reason tó wà behind the kẹ́ ẹ mọ́ wọlé nǹkan méjì ìlà méjì ni ànábìsọ̀ kan bẹ́ẹ̀ iná máa jó ìlà ìsìtẹ̀dán mi ní àjèlè nàbọ̀ sọlọ́lá àlùsálà ànábì nítorí tí wọ́n fi ní agbáyọ̀ǹda ni pé ká máa fojú kókò kójọ́ mọ́ bàá lọ kókò kúkò ìyẹn hàn sí wa àbí èyí tí ò hàn sí wa látara látara látinú alukur'an òun lèyí tí mo sọ fún wa yẹn pé bá a bá wọbẹ̀ láì gbàyọ̀ǹda tá a jáde tí wọ́n bá ní nǹkan sọnù bẹ́ẹ̀ ẹni tó wọlé ni wọ́n mú the same thing náà lè ṣẹlẹ̀ tó bá jẹ́ ṣọ́ọ̀bù òun ló fa alimami bagawi aleyhi rahmatulah wọ́n mú ọ̀rọ̀ imam kọtada wá wọ́n ní kọtada sọ pé àti hanat àti buyut walimanasi gbogbo ibi táwọn èèyàn bá ń sùn àti ṣọ́ọ̀bù ó ní àìwọ̀bẹ̀ àfikágbàyọ̀dà ṣùgbọ́n má límítì ẹ̀ sílé o kọ̀ọ̀gá ilé lọ́lọ́run dẹ̀ wá sọ kò dẹ̀ sọ ṣọ́ọ̀bù ni àfa àwọn lẹ́yìn lẹ́wọ́ ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù ni à ẹ mọ́ wọ́bẹ̀ lóòótọ́ èmi ò pín gbà tó náà sọ pé ilé lọ́wọ́ ah, bá sọ mọ́mù bá wọn ọlọ́run ní kẹ́ ẹ má wọ bẹ̀ yẹn wúwa azka lakum òun ló fi ń ṣàfọ̀mọ́ yín jù ọlọ́run ní laysa alaykum junahun an tadkhulu buyutan ghayra maskunatin fiha mata'un lakum fiha mata'un lakum wallahu ya'lamu ma tubduna wa ma taktumun ọlọ́run ṣùgbọ́n laysa alaykum junahun kì í ṣẹ̀ṣẹ̀ fún yín ẹ lẹ́ṣẹ̀ ọlọ́run bá ní ẹ lẹ́ṣẹ̀ tó bá já sí pé àǹtẹ́dùkùlù buyutan square mọ̀sùkúnà tẹ́ ẹ bá wọ ilé tó já sí wípé ẹnìkan kò gbé bẹ́ẹ̀ níbẹ̀ ilé jẹ́ nìkan kò gbé bẹ́ẹ̀ ẹ wá sí ní nǹkan nínú ẹ ní ẹ ní mọ̀tá àlùmọ̀tá ẹmọ wọn máa pè ní dúkìá ẹrù èèyàn téèyàn ń gbé lọ́wọ́ àbí téèyàn kíkù síbi kan ọlọ́run fi àmọ̀tá àrùn ìlàpọ̀ ẹni ẹlẹ́rù mi nìyẹn kò sẹ́ni kankan ti gbílẹ̀ ilé ìfẹ́ bá wọlé ọlọ́run bá ní láyé sa àlékún jùlọ àkọ́ ẹ̀ lẹ́sẹ̀ lẹ́sà àlékún jùlọ àkọ́ àǹtẹ̀dùkùlù bùyútàn wẹ́rọ mọ̀skúù nẹ̀tìn ilé tẹ́nì kankan ò gbé ilé ahoro ẹ wá gbé nǹkan bẹ́ẹ̀ ẹ tún wá nífẹ̀ẹ́ wọ bẹ́ẹ̀ kẹsàn-án máa lékún sí wọlé sófin yẹn bẹ́ẹ̀ ni. ọlọ́ọ̀gbẹ́ rà mọ́ gbà á yà ọlọ́run mọ́ gbà sódì sòlákà yìí náà sọ fún ọ pé bó òfin yẹn bẹ́ẹ̀ ìwòlá lẹ́nu ọ̀nà pé ìsọ̀rọ̀ ṣe ń wọlé òṣìṣẹ́ òrùkẹ́ lálẹ́ tó tó kó fẹ́ẹ́ fi dé kó òfin yẹn bẹ́ẹ̀ ọlọ́run ni ò tó ní dúró pé kó wọlé bẹ̀ ọ́ ọlọ́run ni ẹ̀ lẹ́sẹ̀ ń bẹ̀ yẹn Allah subhanahu wa ta'ala ọlọ́run ni wallahu ya'lamu ma tubdun wa ma taktumun gbogbo ń tẹ́ bá fi hàn sáyé ọlọ́run ni àwọn ọlọ́run bá Allah subhanahu wa àmọ́ gbogbo ń tẹ́ bá gbé kọ̀rọ̀ sí àmọ́ ò ń tẹ́ bá fi hàn sáyé àmọ́ ò sẹ̀ǹpẹ́ lọ́pọ̀lọpọ̀ àmọ́ ń ṣàfihàn yí mọ́ ní ta a ṣe ìbùtọ́nù kúfúrú ọlọ́ni àtẹ̀yítẹ́ fi hàn àtẹ̀yítẹ́ fi hàn gbogbo ẹ̀ pátápátá òun ló yé mi ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala so ọ̀rọ̀ al-istidhan gbígbà yọ̀ǹda òun náà ni ọlọ́wọ́ bá sọ lábala yìí ní hadith alẹ́bà Muhammad salam anábì ní al-istidhan thalatha al-istidhan thalatha ẹ̀ẹ̀mẹ́ta ni asalaamu aleykum àádìkùn asalaamu aleykum ṣe ń wọlé asalaamu aleykum àádìkùn asalaamu aleykum àádìkùn ṣé kí n wọlé lẹ́yìn sálámà ṣé kí n wọlé tí wọn ò bá tí ì sọ pé ẹ wọlé ẹ má wọlé alábìrin fàyínkì làlákùn tán bá ní ẹ̀fani ó dìdà lákùn tán bá yọ̀ǹda fún yín wà ìlà tí wọn bá yọ̀ǹda ẹ mọ́ ní nǹkan kan against nísìnyí lọ́pọ̀lọpọ̀ gbà èmi ò mọ̀ bínú pé mo dẹ̀ gbà yọ̀ǹda pé ṣé kí n wọlé ẹ dẹ̀ ní rárá o ẹ mọ̀ wọlé o mo wá ń bínú ó sì lè jẹ́ pé nítorí tèmi náà ni o àbí ṣebí nígbà tí wà àti ìyàwó rẹ̀ ń bẹ nínú ilé kò sí kọ̀ǹdíṣà tẹ́lẹ̀ fira yín sí àbí torí pé ìyàwó rẹ̀ wà kọ̀ǹdíṣà tó wà yẹn ló fi sọ kémi ó mọ̀ wọlé ṣé torí tèmi ni àbí torí tèmi kọ́ torí tèmi náà wà bẹ́ẹ̀ ọ̀rọ̀ ní fàyín ó dìnnà ìlàkún tí wọ́n bá yọ̀ǹda pé ẹ wọlé ẹ kí fàyín là tààmọ́ tí wọ́n bá wá yọ̀ǹda ẹ wọlé o so nínú tọ́pọ̀lọpọ̀ tá a máa bínú sí asa anyakun na xayira bábọ́yẹ̀lẹ̀ asọ́yẹ̀lẹ̀ asọ́ mi tọ́fẹ̀ dáa lọ́mọ lójú pé kó wọlé ẹ má wọlé ọba tó sọ yẹn di ẹsẹ̀ fáfáà láàfáà pé ẹ lè kanlẹ̀kùn wọn lè jẹ́ wọlé bóun ni ó sì jẹ́ wọlé ẹni ẹni tó pé yàrá kan lọ́fẹ́ lẹ́yà sí ẹlẹ́yà ń bẹ́ lé ìwọ́ tó ń gbà yọ̀ǹda pọ̀ fẹ́ wọlé kó sì tún ní kó wọlé bóun ni kẹ́lẹ́yà ọ̀sẹ̀ á mọ̀ sí àwọn kan wà tó jẹ́ sí pé a gbọ́dọ̀ lè understand ẹ̀ níbi ẹ̀sìn wa wà á sa àyà kó lọ kàrà wíwọlé tó ní kó mọ́wọlé yẹn ó ṣeé ṣe kó jẹ́ pé orí náà ló sì wà ń bẹ̀ fún ẹ so gbogbo ilé àṣẹ ọlọ́run ọba ká máa gbà á pẹ̀lú ìdùnnú òfin ọlọ́run ọba tó lé kalẹ̀ ká máa gbà tọkàntọkàn ká máa gbà pẹ̀lú agídí so ọlọ́run bá lé ọlọ́run bá lábala yìí ó ṣàlàyé alẹ́ istidan ìgbàyọ̀ǹda ó wà ní alukur'an lẹ́yìn ìgbà yẹn ọlọ́run wá bọ́ sínú ẹ̀kọ́ míì fáwọn amòmìnì ọlọ́run mọ́sà jẹ́ kó ṣe wá láǹfààní ọlọ́ni ayé lè gùn a lè sọ́tán lé ní ọlọ́ni wà kó lè mọ̀mìnà àti ìwà ànábì sọ fáwọn mọ̀mìnà àwọn obìnrin ẹ̀rí pé àwọn obìnrin gan náà kọ́kọ́ sọ lórí kí ló jẹ́ pé gbogbo náà àwọn ọkùnrin náà sì máa sábà lẹ́jì fún àìṣedédé yìí ṣùgbọ́n nígbà tọ́lọ́run fẹ́ sọ̀rọ̀ àwọn obìnrin gan náà kọ́ sọ ọlọ́ni wàkúlìl mùmìnàtì sọ fún àwọn mùmìnàtì yẹ̀gbùdùnà min àbùsọ̀rì hìnà kọ́mọ rẹ̀ ojú wọn lẹ̀ wọ̀yá fọ́dúnà furujahunna ó fi hàn wípé lóòótọ́ àti lódodo àwọn obìnrin náà máa wu àwọn ọkùnrin àwọn obìnrin náà ti kí ni wọ́n mú àwọn ọkùnrin wọ́n wo bóńkálùkù náà ṣe ga sí bó ṣe fẹ̀ sí bó ṣe tíìkì sí bó ṣe ánsọ́ọ̀mù sí àwọn náà máa wo àwọn gan-an náà kọ́kọ́ kìlọ̀ fún ọlọ́ni yàrá ìwọ ànábì kul mu'minat na'am ṣé mu'minin ni ṣé mo ti fò ní à mo fọ́ àyà jazakum khair kul mu'minina yaghuddu min absarihim àhà torí pé nígbà ó já sí pé àwa là máa ń kọ́kọ́ pèsè ọ̀fà ìyẹn dìdí nìyẹn àwa là ọkọ̀ máa ń pèsè ọ̀fà pé àá wù ká tó fẹ́ so ọlọ́run wa ní pítọ̀ ìtọ́nà ọba ń sọ ń bì yìí pé ẹ gbọ́dọ̀ mọ obìnrin ẹrẹ́jú yín lẹ̀ ó ní àyàfi àyàfi ìyẹn ni pé tó bá pa fẹ́ fẹ́ níyàwó ni Allah subhanahu wa ta'ala pé kulli mu'minin yaghdu min absarihim àwọn ọkùnrin eré ànábì sọ fún wọn pé kán rẹ ojú wọn lẹ̀ kulli mu'minin yaghdu mí ní absorption ọlọ́run ní káàrẹ̀ jù wálẹ̀. wàyà fáàgùrù fúrújàhùn wọ́n sì sọ abẹ́ wọn torí pé fìtínà tábẹ́ ọ̀dàálẹ̀ ojú ló ti máa bẹ̀rẹ̀ fìtínà tábẹ́ ọ̀dàálẹ̀ ojú ló ti máa bẹ̀rẹ̀ because ó kéré táfọ́jú bá ṣe sìnà náà obìnrin tó bá ṣe ní kẹyọ ọkọ check ìwọ́n ẹni tí ò lójú ọlọ́wọ́n bá ní wà lẹ́pùsí láwọn ọkùnrin ìyẹn gùdú àbùsàn kan rẹ̀ ju wọn lẹ̀ ibi ojú ibẹ̀ ni fìtínà ti kọ́kọ́ mọ́ ń bẹ̀rẹ̀ nǹkan tójú bá rí yóò transform ẹ̀ sí làákàyè inú ọpọlọ àbí tọ ọpọlọ ni ó wàá dísáìdì pé báwo ni kóun ti ṣe pẹ̀lú ẹ̀ lẹ́yìn bá rúbìnrin tó fáìn ọpọlọ lè yóò ti wá rò pé jẹ́ kí n bá sọ̀rọ̀ àbí jẹ́ kí n kọ lẹ́tà sí jẹ́ kí n wá fóònù nọ́mbà ẹ̀sẹ̀ ọkọ ni ó mọ̀ dísáìdì gbòòrò lẹ́yìn ìgbà tí kí ni kẹ́sí lẹ́yìn ìgbà tójú ti rí lára ọ̀nà tọ́lọ́wọ́ bá fi ń sọ wa kúrò níbi ìsìnà ààrẹ náà ni rírẹ ojú nílẹ̀ ara ọ̀nà ọlọ́ni látẹ̀kọ̀rọ̀ bò sílà ara ọ̀nà tá a fi ní súnmọ́ sínà òun ni ká mọ̀ wo obìnrin olóbìnrin ara ọ̀nà tó yẹ pé èèyàn ti ń súnmọ́ sínà òun ni kéèyàn mọ̀ wo obìnrin lóbìnrin bìdúni hàjà bìdúni láì ní bùkátà sí i. so ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ní ànábì wa Muhammad sallam ànábì ní ya ma'shar shabab man istata'a minkum al-ba'ata falyatazawwaj wa man lam yastati' fa'alayhi as-siyam fa innahu aghaddu lil-basar ó tí ní tó tẹ́kì láti ṣe nìka ànábì ní kó máa gbààwẹ̀ sallallahu alaihi wasallam ànábì wá júwe ààwẹ̀ tá a ní o máa gbà yẹn àgọ́ tó lèlè pàṣẹ wà á sàn lèlè fàájì ẹ pé àgọ́ tó lèlè pàṣẹ lànàbì sọ kò kọ́kọ́ sọ pé á sàn lèlè fàájì kò sọ pé yóò sọ abẹ́ yóò jẹ́ kó o lè rẹ ojú ńlẹ̀ torí pé tó o bá ti rẹ ojú ńlẹ̀ abẹ́ á sèfù so ojú ni pọ́blẹ́mù àkọ́kọ́ níbi ìsìn náà. Ah. kódà àwọn lè tán léra wọn kalẹ̀ náà ẹni tó bá fẹ́ ra wọn yóò lọ́bẹ̀ náà yóò wò ó ó ní aniko kọyìn aniko kọwájú aniko rìn àbí ẹ̀kọ́ ó yóò wò ní ojú ni mùsíbà tí mo ń bẹ̀rẹ̀ ọlọ́run kó má fi rẹ̀ sàdánwò fún mi àtẹ̀yìn torí ẹ̀rọ àdúgbò Muhammad sallam pé kullu ibn Adam kutiba lahu hadduhu min az-zina la mahala ànábì ní gbogbo ọmọ ànábì ádámù kọ̀ọ̀kan pátápátá ìpín tiẹ̀ tí ó níbi zìnà wọ́n ti kọ́ mọ́ lámàhàlà ó lè dọ́jẹ́ o ànábì wa ní tọ́ fàzínà fàzínà àìn ànábọ̀ láàrin ìbẹ̀rẹ̀ náà nìyẹn ànábì ní sìnà ojú òun ni ànábọ̀ ànábì ní ànábì wa ka gbogbo ẹ̀ foríkèéríkèé ara kí ló wá sọ. So? mo ní wàlúfàrùjù yusọdíkù ha abẹ́ ló máa confam ẹ̀ so confirmation tábẹ́ ṣe yẹn ojú ló ti bẹ̀rẹ̀ torí ẹ̀ la ṣe máa sọ fún àwọn ọmọ ọ̀dọ́ wa tán jẹ́ obìnrin tí wọn ò tí ì ṣetán ilé ọkọ kan sọ̀sọ̀ mọ́ wọn o ò tí ì ṣetán tó fẹ́ má rí òun lọ́ọ́ ló ò tí ì ṣetán tó fẹ́ má rí olómú méjì bó bá tiẹ̀ lu ètè gbogbo tó bá fẹ́ lu kó lu àmọ́ lọ́kọ̀ náà kámẹ́ni tó lu ètè fún káwọn tó lu ẹ̀kan tó lu mú fún kámẹ́ni tó lu fún so ẹ ẹ sílẹ̀kùn sínà lẹ̀ so torí pé ọlọ́run bá mọ̀ pé àwọn obìnrin aládánwò ni wọ́n fa ọlọ́run ṣe nà sí àfúnwá pé ìwà ànábì sọ fáwọn ọkùnrin múmi ní yẹ́gùdú àbẹ̀sọ́rì him kán rẹ̀ ojú wọn lẹ̀ wọ́n ní ká rẹ̀ ju wọn lẹ̀ nínú ọ̀nà tó yá láti sísá fún ìwà ẹ̀ṣẹ̀ àgbèrè gbọ́dọ̀ lùfọ́sọ̀ rírẹ̀ ojúlẹ̀ náà wà ń bẹ̀ kọba dídá kó mọ́ṣáà sí ní ọ̀rùn fún kálukú wa ẹ̀rí tó bá ti di wípé aṣọ ọ̀bàjẹ́ ìrìn ìbàjẹ́ táwọn obìnrin rìn táwa náà bá fi ń rí i pé ó tó kéré lẹ́gbẹ̀ẹ́ ti pólì ẹ̀yàn ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ sọ pé ah, àwọn ọmọ pólì wọn ò ọ àwọn ọmọ ìfẹ́ sí ń gbọ́ níjọ́ àwọn ọmọ pólì ní nísìn àti pólì àti uni aṣọ àdánwò ni kódà ọmọ tí ò pólì tí ò uni gan aṣọ àdánwò lókùlùkùlù wọ̀ nísìn so ní irú àsìkò yìí jẹ̀mọ́ àbùkátà sí ká ṣiṣẹ́ pẹ̀lú àyà yìí torí pé ó dájú pé níjọ́ tí àyà yìí sọ̀kalẹ̀ irú ìmúra táwa rí láwùjọ ti wà lẹ́nu nǹkan ló wà láwùjọ jẹun ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń pa ìmọ́lẹ̀ mọ́ wa lára ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń pa lóru lè ìmọ́lẹ̀ mọ́ wa lára ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń pa lóru tẹ́kọ̀ọ́ ìmọ́lẹ̀ ìpayọ̀ ọlọ́run tó fẹ́ tàn sí wa ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ń pa ararú ẹ̀ náà ni ìmúra àwọn ọmọbìnrin tí wọn ò múra tó yẹ kí gbogbo ṣéèpù ara wọn ní jáde síta ọlọ́run dẹ̀ kí wọ́n nílọ iná lẹ́bìnà fátàlólì mọ́mìnì iná wàlúmọ́mìnà àwọn tó bá ń fìtínà àwọn mọ̀mìnì ọkùnrin àtàwọn mọ̀mìnì náà ti obìnrin ọ̀nà wọn náà ń gbà fìtínà wọ́n fìtínà àwọn ọkùnrin pẹ̀lú ìwọ̀kuwọ̀ yìí wọ́n sì ń fìtínà àwọn obìnrin pẹ̀lú mímọ̀ sọ fún wọn jẹ́ kí wọ́n máa rò wípé ẹni lẹ́lẹ̀ ni wọ́n ẹni ẹ̀yìn ni wọ́n òun ni wọ́n fi bo gbogbo ara wọn bọ́n ṣe bò yẹn eléyìí tí imani ò bá dúró déédéé láàárẹ̀ náà yóò wá sí kíni yóò wá mọ̀ wá rò pé àpé ah, òun náà dẹ̀ lè múra báyìí o títí tọ́pọ̀lọpọ̀ náà fi ń kọ́ṣe àwọn múmi sáà tiwọ̀nyí ọlọ́ni ìnàdìlàdìyìnà fatanu lmuminina walmuminat thumma lam yatubu lọ́bàkàn tí wọn ò túbá falahum adhabu jahannam wàhálàhum adhabu alhariq ọlọ́ni ìyà ajá nàmọ̀ dóde wọn bákan náà ìyà ẹlẹ́ta ilé wo tí wọ́n jù wọn ná ó dóde wọn àbí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ó dàpọ̀ kó má ṣe kó má nínú àwọn tí ó ti ara àyà yìí tí wọ́n ó sẹ́ lọ́n fẹ́ ọlọ́run kó la èmi àti yín nínú ẹrú tí ó mọ gbọ́rọ̀ ọlọ́run ọba tí ó sì mọ ẹ̀mí rí ó mọ ọ̀rọ̀ láti tẹ̀lé jẹ́ kí èmi àti yín ó wà ńbẹ̀ àbí ọlọ́run ọba lásán fáńtánná gbogbo àwọn sọ̀rọ̀ ọlọ́mọbìnrin jẹ́ kí wọ́n lè gbọ́ kí wọ́n lè gbà kí lè tẹ̀ ọlọ́run ọlọ́run bá

kánàbì náà mọ̀ pé ọjà òsèré ànábì sọ pé níbi tọ́nà ọba kó ìrà lórílẹ̀ ayé àsùwọ̀pọ̀ ilẹ̀ ayé ọjà ọjà náà so wàhálà ìgbẹ́tẹ̀ fẹ́ ṣe sí lọ́jà ìtọ́nà ọba sọ ilẹ̀ àjọmọ àtẹ̀lé ọlọ́run ní ilẹ̀ ànábì kó lè mọ̀ mí ní yọ̀dú àbùsọ̀ wọ̀nyá tó lè mọ̀ ẹ́ so ẹ̀sìn ẹ̀rọ tó bá ti rí bẹ́ẹ̀ kọ́ kọ́ńtẹ̀ crawl net crawl tops balls and ball tẹ́ bá ti rí ẹni tó wọ crawl top tó bá jẹ́ pé ẹni tẹ́ ẹ nílé láti lè ṣe lọ sí àfọlù kò sí eléyìí dáa púpọ̀ jù ẹ pé sí àfọlù bẹ́ẹ̀ ni èyí bá lè pè tó pé àwòrán tẹ́ ń bá sọ̀rọ̀ náà èdè pé gbogbo bíi tẹ́lẹ̀ aṣọ òkú náà lẹ́yìn náà lò so àwọn ibi tí ẹ gbòjú náà ni ẹ fi ẹ mọ sọ fún pé ọlọ́run bá ò fẹ́ ilé yìí kó mọ̀ sí lára àwọn tí ń balẹ̀ jẹ́ so lẹ́yìn ìgbà yẹn ẹ̀yin fúnra yín ẹ mọ̀ sọ ojú mi gẹ́gẹ́ bọ́lọ́ bá ti pa nígbà láti gbogbo sọ fún wa pé ká sọ ojú wa kárí ojú wa lẹ̀ ká sì sọ abẹ́rẹ́ ọlọ́run aláwọ̀ wa sẹ́nu. àwọn obìnrin béèrè pé ṣé kìí ṣe nígbà tí mo ń lo àwọn mọ́lápìlì mọ́ọ̀tù mọ́lápìlì mọ́ọ̀tù lọ ọlá ọ̀nà ṣe tí wọ́n kó rẹ̀ bẹ́ẹ̀ ni hadisi fi lẹ̀ bẹ́ẹ̀ hmm. ayé alùpùpù àlùpùpù fi lẹ̀ bẹ́ẹ̀ tó tábà lọ bẹ́ẹ̀ lómi ìjọba fẹ́ gba ẹ̀mí ẹ̀ yẹ̀dìrì búnà wọ́n mọ̀ nà yẹ̀dìrì búnà wọ́n mọ̀ bí wọ́n ṣe ń gbà lójú wọ́n mọ̀ gbà lójú wọ́n yẹ̀ kí ẹ̀sẹ̀ mọ́lákùlù mọ́tò wà tí wọ́n gba ẹ̀mí so gbogbo àwọn mọ́lákù kọ̀ọ̀kan dẹ̀ ní tábà jẹ́ ọ̀gá láàyè kọ̀ọ̀kan ọlọ́mọ kó àwọn kọ̀ọ̀kan sábẹ́ wọn mọ́lẹ́kù tó jẹ́ mọ́lákù tó dúró nínú ẹ̀rọ ọ̀nà ilé dánìsìn alisabaniya mélòó la fi sabaniya na mélòó la pè é ustaz ustaz lẹ́yìn nineteen ní sabaniya so ọgá àwọn mọ́lẹ́kù so wúwà bẹ́ẹ̀ fún wa náà. عليكم mi lè fi nígbà tó bí ìrọ̀rùn bèrè pé kí ló fẹ́ gbà gẹ́gẹ́ bí márùn ọwọ́ ní mọ́fẹ̀yàwó ni. ọ̀pọ̀lọpọ̀ àgbà nígbà tó yẹ kó ti yóò fẹ́. mọ́fẹ̀yàwó ni tọ́kọ bá fi gbà ó gbà náà lọ ṣe bá lọ. ìjọba àlùkò fẹ́ fẹ́yàwó ó sì lọ gbà yọ̀ǹda yìí so tó bá sì lè kó mú wá náà ló kù torí pé mo fẹ́ tí mo fi kúkà tó sọ pé tí mo fi fún ọ ní dáwọ́ yìí mo fẹ́ gbà padà béèrè nǹkan mi ẹ mú twenty million wá. sí ti gbé ń tọ́sílẹ̀ olùbéèrè. wọ́n á gbé pé twenty million tó bá kó twenty million wá yóò fún twenty million. so tó bá ti twenty million nísìnyí olùdáná ọba afẹ́fẹ́ kẹta ọ̀fẹ́ bí wọ́n lọ sọ̀kọ̀ sí ààrẹ lórúkọ tẹ́lẹ̀ wọ́n sọ̀kọ̀ sí ààrẹ lórúkọ tẹ́lẹ̀ nígbà tí ìyẹn lè kọ́ síbẹ̀ náà nígbà tí Yorùbá máa ń jókòó sí ìdánilẹ́kọ̀ọ́ lẹ́bí ìyẹn nìkan ní kí ìmọ̀ nípa ẹ̀sìn kò dé modification kéèyàn ṣe yẹ́ẹ̀sì sí àwọn àlámọ̀ yìí àti kéèyàn ṣe no because ó bá implication kó sọ pé yẹ́ẹ̀sì ni so ọlọ́run. Vale, pues. kan sẹ́yìn ìyẹn náà wá kọ̀ pé òun máa padà àbí so wọn gbé fẹ́ ṣẹlẹ̀ kò sáàlì sí tiẹ̀ padà mọ́ ó dẹ̀ tó wà ní àgbo àti àwùjáza àkéèyàn bílẹ̀ àlejò wọ sọ̀rọ̀ láàṣà àlejò bílẹ̀ bá ìbúra pé òun ó ṣe nǹkan yẹ́dẹ̀ nìsín nǹkan búra kó fẹ́ ṣe àlejò sọ̀rọ̀ láàṣà pé tó o bá fi rí èyí tó dáa tó tó o búra lórí ẹ̀ ànábì èyí tó dáa tó o ní kó o ṣe ọ̀fẹ́lẹ̀ ẹ̀ka hàlẹ̀ kó o wá ṣe kàfàrà lórí èyí tó ti búra lórí ẹ̀ tó tí o bá fi rí nǹkan tó dáa tó o búra lórí ẹ̀ wọ́n láyé náà nínú tí wọ́n bá bẹ̀rẹ̀ bí ẹ̀mọ́nà ẹnìkan wà pé ẹ mọ̀ nà tẹ́ ẹ bá sì nà mo ní ìfẹ́ tó máa ṣe fún yín ìwọ wa kọ́ mi ṣe ní five hundred thousand for money ẹ wá rí pé mo tẹ́ ti búra ìwé yẹn dẹ̀ pé ẹ̀ at least nígbà dẹ̀ gbà ní ìsìn at least ìwé tẹ́ fi ṣe tọ́nu fáwọn ìjọba ìta sí bí abẹ́ mi tí ń pọ̀ sí dáa ni pé ó dáa ju ìtọ́fẹ́ sí lọ àbí ó lẹ́sọ̀ tó bá ṣe tọ̀ tó bá gbowó àti ṣe tọ̀ àbúrò àyíláda so in that sense tó wá fi kọ̀sídẹ̀ ní ìtò dáa jù yẹn gẹ́gẹ́ bá dàbí sọ ó ṣe kàfàrà lórí ilé yìí yálà wọn bá bẹ̀bẹ̀ lé o àbí bá kan o tó bá fi pé n tí other side of nǹkan tó búra lórí yẹn ó dáa ju èyí tó búra lórí yẹn àlẹ́bí ni èyí tó dáa yẹn tẹ́ rí kó dáa yẹn tẹ́ ṣe ẹ wá sí kàfàrà lórí yẹn. والله أعلم سبحانك على ما أستغفرك والسلام